إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في الناس إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه adúpẹ́ fún olúwawa àbẹ̀lọ́run kọba kí a nígbà Muhammad àtọ́wọ́n àtàwọn sùfáàbà rẹ̀ àti gbogbo àwọn ẹnire tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àtàwọn tó túnmà tẹ̀lé ìjẹ́ mìíràn alqiyam àbẹ̀lọ́run bàbá subhanahu wa òun náà ni suratul Kahf ibi tí a wà ibi tí Allah subhanahu wa ta'ala tó tí ń sọ ike a'udhu billahi minash shaitanir rajim ولقد صرفنا في هذا القرآن للناس كل مثل subhanahu wa ta'ala níbi ayà ń sọ fún wa nípa títóbi àwọn nǹkan mèremère tó fi sínú al-Qur'an al-Karim àwọn àlàyé èyí tí ó jẹ́ oríṣiríṣi tó náà bá ti sínú al-Qur'an àwọn àpèjúwe ẹ́ tó lọ́n ti sínú al-Qur'an káwọn ni ó lè bá ronú sí tọ́lọ́wọ́ bá ń sọ kí wọ́n dẹ̀ lè gba ìsìtí tí ọlọ́wọ́ bá ń fún wọn àmá tó wọ́n àti dẹ́ ọmọ ènìyàn pọ̀ lẹ́ni tí ó ma ń ṣe ìjìyàn tí ma ń ṣe àtakò tí ma ń jìyàn pẹ̀lú nǹkan bàjẹ́ ẹgbẹ́jọ́ mi ẹbá ń jìyàn ló jìyàn point ọ̀pọ̀lọpọ̀ mi nìyé ní point nígbà tí bá ń jiyàn torí pé nígbà tí bá ń fi ìbàjẹ́ tako òdodo kí o lè gbódodo ṣúṣbú nítorí pé òun fẹ́ sọ irọ́ tẹ́ dòdòdó ọmọ ènìyàn ọ̀pọ̀ lẹni tí mẹ́ ṣe báyìí ìyẹn ló fa Sheikh Abdurrahman ibn Nasir as-Sa'di rahimahullahu ta'ala wọ́n sọ nínú tafsir wọn wọ́n ni yukbiru Allahu ta'ala Allah subhanahu wa ta'ala ó fún wa nírò nípa títóbi al-Qur'an al-Karim títóbi rẹ̀ àti àpapọ̀ rẹ̀ lápapọ̀ èyí ni àpapọ̀ al-Qur'an al-Karim wa Wípé Allah Subhanahu wa ta'ala ti ṣe lálàyé sínú Al-Qur'an Al-Karim, a gbogbo àkójú àwọn àkójú oríṣiríṣi, òun ni Allah Subhanahu wa ta'ala Muhammad Na'am. Allah Subhanahu wa ta'ala ila al-ulumi Allah Subhanahu wa ta'ala ó mú àwọn àkójúwe àwọn àpèjúwe oríṣiríṣi léyìí tó yẹ pé títí ń sàlàyé àwọn gbogbo àwọn ọ̀nà àgbà tí èyàn lè fi débi mọ̀ tí ó wúlò tí ó ṣàǹfààní àwọn ọmọ tí ó ṣàǹfààní yìí òun ni Allah subhanahu fi lè ṣe ríire láíláí oríire tẹ́rí burúkú ní gẹ́mìí alùkùránì wà fún ànáàdì Gbogbo ọ̀nà tó lè sọ ní kó ń bí aburú àti ìparun, Allah subhanahu wa ta'ala ti ṣàlàyé ẹ̀tì náà Al-Qur'an Karim. Àpèjúwe tí Allah subhanahu wa ta'ala mú àti náà Al-Qur'an Karim bá ṣe máa mọ́ èyí tó lẹ́tọ́ àti ìwọ̀ náà Allah subhanahu wa ta'ala mú wa náà àtàwọn ẹ̀san lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan àti tí ọlọ́run fi ń ṣe ní lójú òkú pé dáadáa rí ẹ̀ṣà rí níbẹ̀ àti tí Allah subhanahu wa ta'ala tí fi ń sàlàyé ipé eléyẹ mẹ́ṣe mẹ́ṣe ilé ní jìnà sáàbúrú náà àtàwọn ìró àwọn nǹkan tó yẹ pé ó ṣàǹfààní fún ẹ̀mí nìyí inú àwọn ìró òdodo tẹ́gbẹ́tẹ́mi bá gbọ́ ẹ̀mí ọwọ́ rírì èyí ń fẹ́ sí mẹ́sí dáadáa tó bẹ̀rẹ̀ sí mẹ́sí jẹ́nà sí bàjẹ́ Allah subhanahu wa ta'ala aṣọ́láàrù Qur'an Karim yẹ ló fa ẹwà àwọn àpèjú èyí tó ti síwájú àbáhùn sàn tí a ti mú nínú Suratul Kahf yìí tàbí sọ pé àpòtún fún síbẹ̀ o láìpẹ́ àtọ̀kanlù ìsànmì nínú ẹ̀ àwọn ìsẹ̀yìn tó ti bá gbọ́ tó ronú sí yóò ṣàǹfààní fún ẹ̀mí jọjọ náà bákan nínú àwọn àǹfààní ní tí ó ṣe fẹ́mi ni pé yóò jogun ìgbàgbọ́ tó yẹ kúrò fẹ́mi ajogun fọkànbalẹ̀ ìmọ́lẹ̀ ajogun ìfẹ́mi àwọn ìsàntọ́lọ̀ sọ sínú àkùkọ nìyẹn náà eléyìí yóò mú ni juwọ́jú sẹ́lẹ̀ fún àrùkùnrin pé ah, tí ó lè sàtọ̀ ẹ̀dá kan wá eléyìí á ah, ń tó tóbi ni tẹ́ pé ọ̀ràn yìí ní ká ju ọlẹ̀ fún láti tún máa tẹ̀lé tí ń bẹ nínú rẹ̀ náà eléyìí ni tí ẹ bá ronú sí tí ń bẹ náà kùnrin ní tọ́lọ́run ṣe lálàyé sílẹ̀ yóò gbé ní lérí pé èyàn ní mọ́ ṣe fàǹfà èyàn ní mọ́ tako kankan inú alámọ̀rí kan inú àwọn alámọ̀rí tí ọlọ́run bàbá sọ́nà tààlà tó sọ sínú alùkùnrin náà Pẹ̀lú gbogbo eléyìí tí ó ṣe fọwọ́ bò nínú àwọn àlàyé tó yẹ kòrò tó mọ́lẹ́gbò tó kíẹ̀ ẹ̀tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yujadiluna fil haqq wọ́n tún máa dìyàn wọ́n máa bódodo fàá wọ́n mọ̀ sàkó òdodo pẹ̀lú rọ́ àti ìbàjẹ́ ti mẹ́lọ́dọ̀ wọn bá dára sàrá ìyàn lẹ́yìn ìgbà tó náà ti kẹ́ tẹ́sí ti ti kẹ́ wọ̀jà ìlú náà bilbáàpì wọ́n tún mọ́ wá mú ìbàjẹ́ wọ́n mọ̀ sí sàkó òdodo lẹ́wọ̀n sí àà wọ́n ti á sọnù báyìí ó ń làákàyè tó bá ronú sí i eléyìí ò yóò tún múra sí ẹlòmí ò náwó yóò mọ́ nára lórí pé ó sàfẹ́ ta ìbàjẹ́ ni ó wá pọ̀ lóríṣìíríṣìí ní tó tóbi ẹ́ ní àwọn tí ń polo ṣírí káàkiri lágbà ilé mi láwùjọ wa lé mi ẹ̀bọ̀ ní polo yóò tó máa yọ́kọ̀ ọgbẹ́rù ní òtó introduce ìbàjẹ́ rẹ̀ irọ́ rẹ̀ yóò kọ́kọ́ ta òdodo yóò bú àwọn tí wọ́n ń ṣòdodo eléyìí pọ̀ láwùjọ lẹ́nu àwọn èyí tó tóbi tó tóbi bí àwọn tó lè ní ẹjáde fún Islam mélòó lábẹ́ ká àwọn tí ó tún tóbi tọ́jọ máa lánà rí ẹ̀sìn òun náà tún wà rẹpẹtẹ sọ pé àǹkan táwọn eléyìí sẹ́ẹ̀lì òun náà ní dídá lóríṣiríṣi wọ́n tako dúdó wọ́n mọ̀ wá sí irọ́ àti bàjẹ́ wọ́n mọ̀ wá sí ìjà òdodo níyàn ní tí ò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi dúdú pé funfun fáwọn ènìyàn funfun tí ń bẹ àwọn èèyàn sọ pé dúdú ni dúdú ọwọ́ tí wọ́n sọ pé funfun ni ẹ wá gba gbogbo àwọn ilé ìkẹsí ọmọ ènìyàn ni léè tí ó dẹ̀ dá ọmọ ìyá nínú Islam ìjọba mọ́ bàjẹ́ ní bàjẹ́ àfẹ́rí ilé bá ń wọ́ tètè ilé ìlú lè fún orí bá ọmọ ènìyàn na ìyẹn ló fa ọlọ́pàá lásán àtàrà sọ pé yóò dẹ̀ ìlú orí ìlà ó ní pé yóò dẹ̀ ìlú orí ìlà láti lè fi sọ òdodo dọ̀lẹ láti lè fi wík agbára òdodo àníyàn wọn òun lélẹ́yìn ọmọ ènìyàn tí ń já òdòdó níyàn òrùnmù àti bọ̀tán tọ́ wàkánà ìsáànà àkàràṣẹ́ ìjádàlá wàkánà ìsáànà àkàràṣẹ́ ìjádàlá Allah subhanahu wa ta'ala ó ní omi ni pọ̀ pẹ̀lú tí mẹ́rin sí fanfà tí mẹ́rin jíyàn ma báwọn yẹn fa lórí ọ̀nà lẹ́bàá yìí yóò máa rìn bẹ́ẹ̀ náà ni yóò tó máa kò gbẹ́ lọ́nà àwọn tó wà lọ́nà yìí náà ti kí náà a ilé yìí nǹkan jágunjáfún ni náà bàbá bá lọ pé ayé mọ̀ jàdálà tó wà múnà záà tó fẹ̀ náà ó ní pé ìbá ìṣe fáńfà pẹ̀lú gbogbo eléyìí àwọn ọ̀nà tí ọ̀tọ̀ ó mọ̀ fi àti ti fàǹfà náà kò sí dédé látọ̀dọ̀ wọn pẹ̀lú tí ẹ ń ṣe yẹn bákan náà ní tó máa sọ di pé ní tó sọ di kẹtẹ́ ń sọ Allah subhanahu wa ta'ala wọ́n máa fi ọlọ́run tó pé àbàbá sheikh nasiruddin abdulrahman ibn nasir al-sa'di oní ìnáma huwa gol wal inan òun ní pé àbòsí ni ìsorí kúkún sí òdòdó ni náà kìí jọ pé àìsàlàyé tó kọ̀ kìí jọ pé kò kẹ́ náà Tí wọn bá dáwọ́, tí wọn dẹwọ́, ìyà ní ọwà bá wọn. Ààrín tó máa bá wọn ní nǹkan tó ti bá wọn tó ti tíwájú wọn. Ilé yóò lè ní kọ̀yẹ́ kó jẹ́ ìtìtì wọn. Nínú àwọn àwòyé sí àwọn onímọ̀ míì lábẹ́ ayé yìí wọ́n ní fil-Qur'an min anwa' al-amthal al-wadihat náà fàbọ̀ ìbẹ̀ nínú al-Qur'an al-Karim àwọn oníranran àwọn àpèjúwe tó clẹ̀ wà sùnúhùn al-hujjati al àwọn oníranran evidences tó clẹ̀ máa yóò jígbó tẹ̀sùlí máa lé àwọn àmì tó máa mú ìdúró jíṣẹ́lẹ̀ fálámọ́rí ọlọ́mbà tó mú ní dandan wọ́n ni ẹnkẹ̀yádà bí tán àti ìṣàrọ̀ èyí àti ìrọ̀rẹ́ ńlẹ̀ pẹ̀lú tẹ̀lé àwọn òfin ọlọ́mbà wọ́n ti ìgbẹ̀lẹ́yìn ìgbẹ̀lẹ́yìn بكنا اشتملت امثال الفرقان على مواعظ جليلة وزواجر عظيمة اشتملت امثال الفرقان على مواعظ جليلة وزواجر عظيمة اه اوعى تجيء في àwọn wáàsí tó tóbi ìjánimọ́ tó tóbi kòkò dání wàláàkín Àgbò làwọn làákà ìkí ní sí àwọn àpèjú tí kùrá ní wà wáyìí gbúrọ wà pé wà tí Allah subhanahu wa ta'ala ó ní wàtílkà amsal àwọn àpèjúwe ní ó ní pé n tí al-Qur'an mú wá fún wa àwọn àlàyé tí Kùránì ṣe fún wa àlàyé rẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó mú wá fáwọn ènìyàn ما وما يعقلها إلا العالمون وما يعقلها إلا العالمون wà máa yà nínú ha ẹnìkan ò ní ronú sí kó ṣe láká ìfi ilẹ̀ àdìmún àyàfi àwọn onímọ̀ ẹni tó mọ alkùnhàn kẹrí tó mọ ìrúngbọ́ ọlọ́run tó mọ ìrúngbà ìdíjẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àmẹ́ntọ́ pé nǹkan pa ń kọjá lórí ẹni ọmọtúmẹ́ àbọ́mọtúmẹ́ òrónú sí ẹ́ ilé kò ní wúlò fún lóòtú ní òtútù àti òtú yẹ náà ìwọ́mí ènìyàn jáwọ́ sẹ́rí ẹ́ kò ní di aburú ẹ̀tẹ̀jẹ tó mú aburú àwọn tí ń tán jẹ́ tí ó jọ ọ̀rọ̀ fún tọ́lọ́run tí ó jọ ọ̀rọ̀ fún ti bẹ́nà alkùnrán tí ó jọ ronú sí tí ó jọ gbá lódodo tí ó jọ sẹ́sọ sí bẹ́ẹ̀ ẹ́ sẹ́ríkó mẹ́ ìyẹn sílẹ̀ mọ́dodo pa àwọn ènìyàn yọra kó níbi mọ́tòmọ́tò àbíká ṣe fáàrí wọ́n lọ bẹ́ẹ̀ àwàlá bẹ́ẹ̀ àwàlá lè ẹ̀rẹ́ ńlẹ̀ fún dodo náà ọjẹ́ kankan ọjẹ́ kankan ẹrú ẹrú kan lọ jẹ́ ẹ̀dá kan lọ jẹ́ mẹ́ta ọlọ́run bá náà ó jẹ́ kankan tó jú pé ọkàn ìjánu lásán lọ ọkàn jìyàn tí ó wúlò tí ó ṣàǹfààní ọba tó dá ọ tí gbogbo kápá rẹ ẹ́n gbogbo lílọ bíbọ̀ rẹ kọ̀ntró ẹ́n ọwọ́ ọlọ́ọ̀bá náà lọ́wà ó lè dára ó lè fi ọ́ ṣe tó bá wù ọba yìí ni ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀dá lọ jẹ́ ẹ̀dádẹ̀nà ọmọ ààrẹ ni mọ̀wá rẹ bá ti ọ lọ ó tún dá àwọn nǹkan tó tún ju ọ lọ ló ṣe fún ọ ó ṣe fọ́gbọ́ ọgọ́rùn èèyàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló ṣe fún kí lọ ánímọ̀wà rẹ̀ sí látẹ́lẹ̀ kìrakìra láti ṣe fáàrí ma ṣe wà kí kọ́ńkínà ma rárá ma ṣe ma wá rẹ̀ ẹ́ gbolo tí wá عند الله سبحانه وتعالى كفوا عنكم جانورنا الله سبحانه وتعالى كفوا عنكم سورة وما منع الناس وما ويستغفروا من فهم Allah subhanahu wa ta'ala ojú yí wa nínú ayà ipé ìgbẹ́kan ọ̀kọ́ dí àwọn kèfèrí ẹ́n àwọn tí wọ́n ń sapò òdodo alìmọ̀hànìdú ìgbẹ́kan ọ̀kọ́ dí wọn sí pé kí wọ́n nígbàgbọ́ sí ìgbẹ́tí àníbà Muhammad sallallahu alaihi wasallam wá ìgbẹ́kan ọ̀kọ́ dí wọn sí pé kí wọ́n máa wá tọrọ àforíjì ìwájú ọlọ́run ọba tí ẹsẹ̀ wọn àtó ju ọ̀ràn tí wọ́n dá ìgúnrí wọn tí wọ́n gúnrí fún bí àwọn tí ọlọ́run bá ń júwe fún wọn àwọn ìtọ́ka tí ọlọ́run bá mú wá fún wọn àwọn ọ̀ràn tí wọ́n dá òun ni nǹkan tí ó ń tẹ́rí ẹ̀mí wọn ó jẹ́ kẹ́ni wọ́n dọ̀ tí ìyẹn ló fa ìyà tó jẹ àwọn tó ti síwájú wọn yóò wà jẹ wọn o ní pé afáwa Ibn Kathir rahimahullahu ta'ala lábẹ́ àyà yìí o ní yukhbirullahu ta'ala an tamarrudil kafara fi qadimi zaman wa hadithihi ó ní Allah subhanahu wa ta'ala ó fún wa nípa ìkọjá àwọn kèfèrí ní ayé àtijọ́ àti sin وتكذيبهم بالحق البين الظاهر àti ìsẹ̀nirọ́ tí wọ́n ń pè òdodo tó kílẹ̀ tí wọ́n ń pè nírọ́ ẹ̀hẹ́n pẹ̀lú tí gbogbo àwọn áyà tó kílẹ̀ tó kílẹ̀ tó kílẹ̀ tó mọ́lẹ̀ tí kò tí rújú bẹ́ẹ̀ ẹ́n pẹ̀lú tí gbogbo àwọn tẹ̀yìn ti clear tó wọ́n jẹ́ tún bẹ̀rẹ̀ sí sàtàkù نعم وأنه ما منعهم من اتباع ذلك إلا طلبوا ìkẹ́kẹ́ ò mú wọn má tẹ̀lé ìtànẹ́bì ń sọ fún wa ìkẹ́kẹ́ ò mú wọn má tẹ̀lé ìtìkùrá ní ìjú ìfún wa àyàfi ilá fọ́nàbọ̀ máa ti yá ìlú àdáàbàjáde wà níbi ní àyàdà ìyáàdà àyàfi tí wọ́n fẹ́ rí ìyà tó jẹ àwọn tó fi síwájú wọn ní táwọn ẹni síwájú wọn ti rí níyà yẹn wípé àyàfi pé wọ́n ń wá láti rí orú ìyà tó ti sọ̀kalẹ̀ táwọn tó ti síwájú yẹn ó tẹ̀lẹ̀ táwọn náà láti lè gbá lódodo ẹ̀yà àdìgbà yìí yẹ ló fa ọlọ́run á mú àwọn àpèjúwe àtọ́tẹ̀ẹ̀ táwọn àníbí ọlọ́run ọba àwọn ìjọ wọn ní ìṣẹ́ táwọn wọ́n sọ fún wọn wọ́n ní àwọn fẹ́ rí ìyà ọlọ́run ọba lórí ìkẹ yìí ọlọ́ba lásán aláta aláṣọ fún anínú ṣọ́bù ṣọ́rá wípé bàbá wọ́n ah, ní ah, eh, sọ̀kalẹ̀ fún láti sánmà ìrẹ́ ẹ̀rẹ́ ìyàkàndò àwọn láti sánmà tọ́bá ìgbóló dòdò bá ní ọ́ àwọn jẹ́ mínà tó sọ kí ní ó sọ wà wọ́n ní fún wa níyà ọlọ́run ìtàwọn tó ti síwájú àwọn kìrìṣì ní tẹ́ ti sọ ní fún wa níyà ọlọ́run tó bá jẹ́ pé orí òdodo lọ wà bá ẹkọ́ lódodo ní ọ ẹni tí wọ́n tọrọ tí Allah ọdẹ̀ bá ọba àtùpamọ́ nítorí ìrùndọ̀ ọlọ́run ọba àti ẹ́ ìlànà ọlọ́run ọba tó fi bá àlúmọ̀ yìí lò ọ̀sọ̀ pé Allahumma in kana hada Allahumma in pé ìlànà àwọn kèfèrí nǹkan kan náà ni kí ni ìlànà wọn ìlànà àkọ́kọ́ ni pé à wọ́n máa ń wá ìpé táwọn òṣè fi gba kí ní ìlú òdòdó ni pé káwọn orí pé ọlọ́ǹkẹ̀ ìjà wọ́n yà lérí pé àwọn òṣèdá èsù amẹ́gbẹ́ afẹ́lẹ́gbà ọ̀rọ̀ pé káì pé ọba jẹ́sẹ̀ ni owó tó ń dilẹ̀ ibi tó ń dí ọlá ń jíwọ lásán èyí ọlágbọ́ wà lórí òdodo ni yóò mọ̀ fi ayé tan àwọn èèyàn àìsí sọ̀kalẹ̀ ìyà yóò mọ̀ fi tan àwọn èèyàn tó ó ti mú àwọn kèfèrí ọdẹ̀ tí mọ́ wọn lá ìṣẹ́ tí wọ́n ní ẹ́ ṣe mọ́ bá wọn níbi ọlọ́wọ́ bá lò tí dírà nígbà Muhammad sọ

ẹ́ yá abúnnidá òun lè pọ́lọ kásọ́ sẹ́yìn dìmánà yá Allah yá Allah òun ní ìtumọ̀ Allahumma àwọn akí ọlọ́ọ̀ pé Allahumma in kana hadha wal haqq min suratul Anfal aya 32 Allah subhanahu wa ta'ala sọ pé àwọn yìí ń sọ pé èrè olúwa tó báyé tí ń tàn níbi mú wá yìí a òdodo ní bá látọ̀dọ̀ rẹ̀ bámsọ́rọ̀ àrẹ́nà ìjárọ̀ tánínà sàmà òjò òkúta ní ọ̀rọ̀ dáhùn lérí láti sàmà ẹwọ́n wọ́n sàkúkọ́ fẹ́ rí àyẹn àbí àwùjínà àbí àdáàbìnà àdé àbí kò fún àwọn oníyà ẹlẹ́tẹ̀ ilé o ó gbàgbẹ́ sàfihàn pé ìta ànẹ́bí fún ọ̀rẹ́ sòdodo ìrọ́dẹ̀ ní ìrọ́ làwọn ń pa òdodo ní tí ànẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam òun tó wá òdodo ní níbo mi ò sọ pé wà wà Thank you. إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصالحين wọ́n sọ pé a pé ìwọ́n tí wọ́n sọ kùránì kalẹ̀ fún ẹ̀lọ́sọ̀tọ̀ kìkìrí láyà púpọ̀ فقالوا يا أيها يا أيها الذي نزل عليه الذكر àpèrọ tí wọ́n tí wọ́n sọ kùránì kalẹ̀ fún ẹ́ iná kalẹ̀ amájẹ̀nà sọ̀fánàlá wọ́n sọ̀rọ̀ òjì sáàmì pé àwèrè ni ọ́ ẹwọ́gọ́ lẹ́nìí tabarẹ́ ní jẹ́ iṣẹ́ ọlọ́run bàdá ní ẹbá pẹ̀lú kọkúkọ kan àbí wọ́n bú ní wọ́n sọ tí ó jọ máa fi ẹ̀ wọ́n bú wọ́n bú ya rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ wọ́n pàtẹ rẹ̀ ẹ́ wọ́n ti fi ẹ̀yẹ ògùn ilé yìí wọ́n ti fi tútù lọ fáwọn ẹgbẹ́ ọlọ́run nǹkan méjì náà tí ń tutù ẹ̀mí òun làwọn tó fi síwájú rẹ̀ ìgbé àkùn tó ju eléyìí lọ wọ́n ṣe fà níbi ìlú sá ọ̀sọ́bà ó sì sùúrù so àwa náà lè nìyí ẹ̀ sáǹkùkù lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá àti ká ti sùúrù torí pé n tó ṣe àwọn àníjọ ọlọ́wọ́ bá bí yóò bá jẹ tó ti wọn ní tó súnmọ́ ìṣàwá náà púpọ̀ púpọ̀ ní èròkèrò ní ìsọkúsọ ní ìwíkúwí ní ẹ́ àràbú ní ní tí èsè tèèyàn ní tó jòdòdó tí tó ń sọ gbogbo tó yọ̀ sọ ṣùṣàmùsà ní tó ti dájú fún gbogbo àti ẹni tó jẹ́ ẹni tó ń pèpè sójú ọ̀nà ọba ni àti ẹni tí ó ń pè ìrònú sójú ọ̀nà ọba ni àti ká ní ìkìlá láti tẹ́ntì tó tọ́lọ́ ọba káàmù ìpínlẹ̀ sí àwọn èèyàn yìí lọ́sàn án lẹ́sàn bí èèyàn ti lè pọ̀ tó òun lẹ́sàn jẹ́ lẹ́sàn ọmọdé inú àgbàlagbà nù wọn ara tí wọ́n sọ lẹ́sàn lórí ó ti máa fa burúkú ni ọ̀rọ̀kọ́rọ̀ àwọn yóò ti àti kéèyàn ti àwọn tí wọ́n ti lọ lẹ́nu ṣe ni ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa ní ìgbà ìgbé kankan náà fáwọn ọmọ ènìyàn tó fún ọmọ gbà ìtànẹ́bí mú wa bá kí wọ́n dẹ̀ mọ́ sọ̀rọ̀ níwájú ọlọ́run ọba àgbẹ̀rẹ̀ pé ìlànà àwọn tó ti kíwájú wọn òun náà làwọn náà tọ́ táwọn náà sọ̀rọ̀ ìyá ibi tí ìyàwó bá wọn ẹ́ ni Allah subhanahu wa ta'ala wọ́n ń ṣàlàyé lọ pé kì í jọ pé ìyà làwọn òjíṣẹ́ wa ń tán ká kí làwọn òjíṣẹ́ ń sọ àwọn òjíṣẹ́ sọ pé wà máa nọrọ sílò ní mọ̀rọ̀ sàlí na ilá mọ̀ bá ṣeré na mọ̀ sèrí Allah subhanahu wa ta'ala sọ pé ààrùn òjíṣẹ́ ń tẹ́ lásán ìwé kọ́ máa jíṣẹ́ àà fi rán wọn náà ni ọ̀rọ̀ ṣìṣìrí kọ́ fáwọn èèyàn nírùdùn ọ̀rọ̀ ṣìṣìrí kọ́ máa jọ yá ìgbàgbọ́dẹ̀dẹ̀ wà nílẹ̀ yóò máa gbé wọn jẹ́ náà ni ẹ́ ìgbàgbọ́dẹ̀ yóò a ní ṣe báyìí láti ọ̀dà dá o àti dáadáa bẹ́ẹ̀ ní ìṣẹ́ báyìí ọmọ nìgbèrí ó lè mọ̀ kí àwọn èèyàn lọ ah tó bá lọ kú sórí ìranù àṣẹ ẹ̀fẹ́ wá o àdìkíámọ́ wá o so eléyìí nǹkan táwọn òṣìṣẹ́ ti wọ́n ń sọ ní Allah subhanahu wa ta'ala tó dé kí ó yé wa nípa pé àwọn òṣìṣẹ́ nìyí àtàwọn náà kí àwọn èèyàn lọ nǹkan mọ́ sí bàjẹ́ ọlọ́ ni wọ́n jẹ́ ti lòdìlẹ́bí ìlà káfàrò bí bá ọ̀pẹ́ ìrẹ́gbẹ́ ìtòrí ìlà ápù Allah subhanahu wa ta'ala wọ́n sọ ìfẹ́sí àwọn kèfèrí ó ń sọ fún wa ìpé ìfẹ́sí àwọn kèfèrí lábala ilé òun náà ni pé gbogbo báwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti ń ti àwọn lọ kan pa àwọn láti dáadáa tí wọ́n ń tú àwọn èèyàn ti dáadáa nú ẹ́ ayàtì ọlọ́ọ̀ni ìtàbí àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ni ọ̀tàkọ̀rú àwọn ilé yìí mú wà máa ń bèrò àti kí wọ́n kí wọ́n lọ fẹ́ mẹ́ṣe ilé yẹ mẹ́ṣe tọ̀hún lóṣùwà wọ́n mú níyẹ̀ jẹ́ ẹ̀fẹ̀ hmm? ẹ̀fẹ̀ ní àìsí mẹ́sìn lọ́run àyè gbogbo àlámọ̀rí ẹ̀sùn pátá dákùn wọ́n máa ti tẹ́lẹ̀ wọ́n máa tún ṣe àwàdà àwàdà òdébẹ̀ tó bá ti kàrán ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì òfin ẹ̀sìn àyíké sẹ́fẹ́ ọ̀ ẹni láti sẹ́fẹ́ àbúrúláńlá lábàlẹ̀ lẹ́yìn àwa tí àjíjọmọ́ tó tàà ti kà náwà tó lè dán kí ni Imam Muhammad bin Abdul Wahab ló wí níbi náà sí min nawaqid al-islam ìtí ọjọ́ náà kì tọ́tọ́ pé ìṣẹ́fẹ́ ní nínú kẹfẹ́ wọn já islam ẹni alẹ́ni tí ó kú tẹ̀ fún wa náà abdullah ilẹ̀ àìnàtàtà tọ́yìí náà mọ́ Naam. من استهزأ بشيء من دين الله اوكي اوكي من استهزأ بشيء من دين الرسول أو ثواب الله أو عقابه كفر ṣéèkì wa muhammadu bin na wahab rahimahullahu ta'ala àwọn náà mú wá nínú nawakil islam bá mọ̀ kéje sọ fún wa òun náà ní pé ẹni bá ṣe ìsìnzá tó bá ṣe yẹ̀yẹ́ pẹ̀lú nǹkan tí ò jí ọba wípé in tó bá ṣe báyìí o ìjìyà báyìí ní fún hmm. so bàbá mọ́yà kan mẹ́ta ní ọdún mọ́wàá tánàrà àti dáyà yẹn ó máa ń àhàfi sanáwá tó dálé sán okay uh, April, Thank you. subhanahu wa ta'ala àgbàtàǹkì àwọn mùnáfíkì ìdára ní gẹ́sọ̀tù tàbú tí wọ́n mú sọ̀rọ̀ táwọn sọ̀hábà ìlúwọ́n láàrin àjìnàyìn wípé àwọn ọ̀rẹ́ni tó yíojo láti pàdé ọ̀tá àti tó láìkì ń jẹ́ kọ́tà yóò gbáǹdù bí àwọn kùrọ̀ ònà àwọn tí wọ́n jẹ́ olùkàǹkan láàrin wa yìí àwọn sọ̀hábà tí wọ́n ti fi ẹ̀yẹ yìí ọlọ́ọ̀bà lọ́gbà tọ́lá ń sọ fún nígbà Muhammad sallallahu alaihi wasallam ní wọ́lá ìrìnṣà àjàmọ̀. tó bá ń bèèrè lọ́wọ́ wọn wípé à kí ló dé tí wọ́n fi kí ló gbé wọn gbébí tí wọ́n fi ń fi àwọn kan yìí ti yẹ̀yẹ́ wọ́n sọ pé àwọn ń ṣeré ni àwọn ń sẹ́fẹ̀ ni àwọn òkákùn tó jẹ́ká sẹ́fẹ̀ ní tó bí ọlọ́bà Allah subhanahu wa ọwà sọ́rọ̀ ọlọ́bà Allah subhanahu wa ta'ala sọ pé tí ọlọ́wọ̀n ọba ṣé òjíṣẹ́ rẹ̀ sáwọn ah, àmì rẹ̀ lẹ́fí ń ṣe yẹ̀yẹ́ ọlọ́bà lásán àtàrà ní Aláṣán àtàrà ala sí wà wà wí kọ̀dìkàfàrù tún bá dà ìmáni, ẹ tí kèsì rí lẹ́yìn àtẹ̀sì nígbàgbọ́ta. Òun ní pé ìfi àlámọ̀ràn yẹ́ ti fi yẹ wọ́n mọ̀ yá mi nínú Islam ọlọ́run fún wa nígbà láyé rẹ̀ ìgbẹ̀ ìsẹ́ni tí ma ń kó bá yàn wájú ọlọ́run àkóbá náà ti di pé yóò kó bẹ́ẹ̀sìn yàn pátápátá ẹ́ yóò kó bá ẹ̀sìn yàn níwájú ọlọ́run ọba yóò kó bá èèyàn gan níwájú ọlọ́run ọba àbúbẹ́ẹ̀sì ní pé ìrun tó kí ààrẹ tó ti gbà zàká tó ti yọ dáadáa tó ti ṣe gbogbo ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yẹ̀rẹ̀ ó ti di kèfè ní ó ti kúrò ní mùsùlùmí torí kí ni ó torí pé ó ṣe yẹ̀yẹ́ ìfẹ́ sí sí yẹ̀yẹ́ ìkẹ̀kẹ̀ntẹ́ kí asákòmẹ̀ tàbárẹ́ ni tí ó ń sọ̀rọ̀ nípa alámọ̀dé ẹ̀sìn bọ́yánà àdífẹ́lọ́ àdíbáyánà alùpàá bákan náà tàbáàrẹ́ ní tọ́rọ pé ń sọ pé àìsàn kan báyìí níbi kan báyìí bó ṣe lè wúlè fọ́nì sí wa létí tó pẹ̀lú làákà ìwà tó kéré ni tọ́bá ní àìbí akẹ́bẹ́ fún nǹkan báyìí tẹ́mẹ́ ṣe ká sí àwọn ìṣẹ̀lẹ̀ yẹ àwọn ìṣẹ̀lẹ̀ máa ń sọ níbi kékeré gẹ́gẹ́ ṣe ká jáde fún wa ní ìsìn ah, nínú ìdáyàtọ̀ ما يمنع كثيرا من الأمم من الإيمان إلا بغيان والاستدراع gbogbo ìkẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ nínú àwọn ìjọ ìjọ ìpínkan mọ́ nígbàgbọ́ àyàfi ìgúnrí wọn ìsekòkí wọn ìkọjáàlá wọn àti mọ́túnmọ́tún wọn ìkẹ́kọ̀ọ́ ìdúnlámọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ràn tí wọ́n dá eléyìí nínú ọ̀kan tí ó sì ṣe àkóbá fún ẹni pátẹ́nà àwọn òjúṣẹ́ ọlọ́run ọba ìdákẹ́nà rúrúsù mọ̀bà ṣìrí na mọ̀sírí ìdákẹ́nà rúrúsù mọ̀bà ṣìrí na mọ̀sírí bákanáà ní فتحسن في حقه الإدارة ولا دليل به الإشارة wọ́n ní láàrin ọgbà àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ọwọ́ méjì wọn mú wá mọ́ bẹ ṣìrí wọn máa gba àwọn olùgbàgbò òdòdó nínú mọ́ òdìrí mọ́ kí àwọn àwọn olùsẹ́bọ́ ọmọ àkíwọ́n nílọ fẹ́rẹ̀rì náà mẹ́rẹ̀dàmájìdáàbì ìsá àwọn èèyàn ń bẹ́nu àwọn ẹ̀bẹ̀ pé aburú làwọn kan ká máa ń bá lọ nígbà yẹn ní ààrùn ah, tó dá nínú sí sí ẹni tó yẹ pé aburú lòun ṣe àkáwọ́ nẹni o wà látẹ̀dí kù bí i àtìṣà ayẹ́ tó nídìí ká máa dùnnú àní dùnnú pẹ̀lú àdìjẹ́ náà ẹni a máa fi mẹ́kí lọ ẹni tí ń a máa sọ fún pé iná iná gbére ń bẹ lórí tó ń ṣe ṣe ẹ́ bídá àmìlọ pé Allah subhanahu ó fi ní sí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn já àyíhun àní kìí sí ìdùnnú ládùn àmà n lọ níbi òfin ọlọ́wọ̀n bá gbogbo ihe àwọ́ ẹniyẹn àrọ̀gbọ́ ni ìjọ pé a máa tún nínú dindanu ahli kulli gbogbo táwọn kèfèrí máa ń ṣe gbogbo àwọn àyè ibi a bá wà náà wọ́n sọ̀tà àwọn olódodo ni wọ́n máa dààmú wọn oríṣiríṣi kìtínà wọ́n mọ̀ dálẹ̀ tí wọ́n lágbádá oríṣiríṣi ìjìyàn lórí irọ́ fanfa èyí tí ò nítumọ̀ àti tẹ́bẹ̀ lọ àtàdákárọ́ fún wọn láàájá pé ní pé láti tako òdodo Ìmọ́lẹ̀ òdodo tó kílẹ̀ tó mọ́lẹ̀ tó hàn àwọn ti tàà ti pa ìyẹn ní mọ́ sí sàtìtì láti bọ̀ sáwọn ìfi dá náà. Àjàbà ni ẹ̀kọ́rún ní ẹ̀kọ́rún lẹ́lẹ́ tó lè náà Ah, inshallah ta'ala, bá dà láàá ó tún ní ah, àkéèkì ráńpẹ́ tí ó wà lórí àwọn abala ìsìn nǹkan sí ẹ̀yẹ alámọ̀rí ẹ̀sìn àìfíkì ẹ̀yẹ alámọ̀rí tó pàtí ní mọ́lọ́wọ́n bá ní ẹ́ ń tó rọ̀ mọ́ òfin ọlọ́run tó lọ́run ń gbé ayé kalẹ̀ ẹ́ ó dá wa ó dá ọmọ ènìyàn ó dá lìjẹ̀nu ilẹ̀ ìbáàdà nítorí ẹ̀sìn ni ìjọ tó lọ́run gbé kalẹ̀ sí ẹ́ tó yẹ pé òjíṣẹ́lá Muhammad sọ́lá ìsọ́dá ń ká wọ́n ń ká fún ní sọkún làwọ́ wa máa mú láwọn títí ẹ̀yẹ́ nítọ́lọ́ torí ẹgbẹ́mọ̀ láìka dìde tó torí ẹ̀rùn òjíṣẹ́ ẹ́ sí wa àtẹ́lẹ́ ìfọjá fa ìfẹ́ títí ẹ̀yẹ́ nǹkan tó ni wọ́n ni ó ṣe nílé mọ̀ fún ìjọ kan tí wọ́n حتى حتى أن الآيات التي تخبرهم بعذاب من الله تعالى تدري آية توكي والله آية توكي والله Dípé ẹmọ́ ṣe báyìí, tẹbá ṣe báyìí, ìyà báyìí ni ó túnmọ̀ fi ṣe ẹyẹ. Máa. Bàbá àtàjá ìjọba rẹ̀ ń kú. Àwọn ní kò sí nǹkan tó fa tó jẹ́ kí wọ́n lè tó báyìí tó ju ìkọjá làwọn lọ fi ṣe kèfèrí Allah subhanahu wa ta'ala wá tẹ̀síwájú nínú súra ti àwàyé ọlọ́run bá lọ́rùn ní wọ́n azà mi hàn dúkì rọ̀bì àyà àti rọ̀bì bá àrọ̀ bá hàn ha. wà bẹ́ẹ̀ ni a ń lọ nínú dúkì rọ̀bì àyà àti rọ̀bì bá àrọ̀ bá hàn ha wà lẹ́bí àmà ọjọ́ bẹ́ẹ̀ yàrá. إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا الله سبحانه وتعالى قل kò sẹ́ni tó fi àbùsí tó mímọ̀ bùkìrọ̀ bí áyà àjọ̀rọ̀ tó tó ẹni tí wọ́n ṣe rántí ọlọ́run ọba fún tí Allah subhanahu wa ó ní rẹ̀ rí ní bá àrọ̀dọ̀ àìdá ọwà gúrùkú rẹ̀ ẹ̀rọ̀t kí ogun rí kò níbi òfin ọlọ́run méjì yìí a máa bèèrè méjì yẹn lọ́dọ̀ àwọn ìrìnlẹ́sìn kí ogún ní kò ń bí òdodo mélòó lápé ok wọ́n a lè ti méjì ìgún ní kò ń bí òdodo a ní ẹ̀rọ́dù kòlì wà ẹ̀rọ́dù jùzẹ̀ ìgún ní pátápátá kí ogún rí pátápátá kò níbi òdodo àrí ìgún rí láàbọ̀ wà ta ló lè mẹ́sàn-án fún aláwọ̀kan ẹ̀ ẹ̀rọ́dù kòlì tálà lè tún sàpòjú ẹgbẹ̀ yẹn náà àti tó sí yorùbá náà ó láti ọ̀pọ̀ ló ti tẹ́wà àpòjú ìrora lè mú wá fún yẹn ìgúnrí kò ní bí òdodo méjì ni alé tí ó jẹ́ gbogbo yẹn ní gbogbo òfin ọlọ́run ọba ló ti gún ipò mẹ́ àwọn olámọ̀ alápòjú mẹ́rin àwọn kò lẹ́dọ̀ àwọn kòfàrò àwọn kòrẹ́ṣì ní ìsìn gbogbo ń tánẹ́bì mú wa pátá òní ogun ipò mẹ́ ọ́dá sáànẹ́bì ń káyà yẹn fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni no kọ̀ká fún ẹlẹ́yọ ok bóò lọ́lọ́wọ́ ti ajẹ́ níyà ní gbogbo nǹkan tí mo ṣe yẹn nítorí pé ok àìgbàgbọ́ ọlọ́dẹ ń sọ ayà kalẹ̀ nítorí kún ó kà ọ̀dẹ́ tó yẹ kún ó ti kọ́ bẹ́ẹ̀ náà ní pé nígbà táwa náà bá mú wọn àti lọ síbi òdodo tàà bá lọ síbẹ̀ gbódodo lọ gbódodo yẹn so òfin ọlọ́wọ̀n ọba tó yẹ ká mọ̀ bá mọ̀ ń gbà yẹn torí pé àwa la lọ àwa la béèrè àwa la kẹ́kọ̀ọ́ yẹn àwa la síbi ìjòkó yẹn torí náà àwọn ẹ̀rọ dùdù sí òun ni ẹni tí ó kàn rí ẹ̀dùmọ́síálà kan abala kan ìpé kan nínú àlámọ̀rí ẹ̀sìn wọ́n ká fún ni ó ma ní ọkàn gúnlégún mẹ́ lóhun òlò yẹn na ọlọ́ọ̀bà lásán ẹni tí wọ́n wá sí ìrántí ọlọ́wọ́n ọba fún wọ́n káyà ọlọ́wọ́n ọba fún wọ́n àárọ̀ bá ń ha ọwá gún ní kún bẹ́ẹ̀ ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبه أكنة نعم ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم وفي آلاتهم وقرآن aláhàtùmá tẹ́rí tí èèyàn bá ń tan rẹ̀ gbogbo dáadáa tá ń ṣe yẹn gbogbo àìdá tá ń sílẹ̀ yẹn nímọ̀ ní làpá nínú ìgbàgbọ́ mọ́ni tí ẹ bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ dáadáa ìgbàgbọ́ mi ni lórí ìgbàgbọ́ yẹn tó máa dínkù ẹ̀mí ló tún máa lè sí ẹ̀ṣẹ̀ máa ń fẹ́ ẹ̀ṣẹ̀ ní dẹ́n dáadáa ló ti máa ń fa dáadáa innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa kan bẹ máa ń pa ìdá rẹ bẹ́ẹ̀ náà ni àwọn àìdá kan ẹ́ ti máa ń ba dáadáa jẹ́ àwọn àìdá jẹ́ òun náà máa ń ba dáadáa jẹ́ bí dáadáa náà sì máa ń mú àwọn orípa àìdá lọ ọmọ ìyá mi àwọn òfin ọlọ́run ọba a níbi láti mójútó ẹ́ náà sọ pé àti máa ń yẹ̀zíru wọ̀yánkùs yẹ̀zíru bí tọ́ á wọ̀yánkùs bí máa súnyán ìgbàgbọ́ a máa lékún pẹ̀lú dáadáa a jẹ máa dínkù ní pẹ̀lú ẹ̀tẹ̀ torí náà ń wọ́n náà sí àmà ọjà àti yádà ọwá sí bí àìnà kan ọmọ ọwá pẹ̀tẹ̀ ó ti gbà tí òun ti dàgbé ọ̀rán tí ó máa ti gbà tí ó tí jíjọ pín láti kódẹ̀ gẹnu ẹlòmí tó sí ní ẹ̀rọ ọdún ẹlòmí ti ka Kùránì ẹlòmí ti mòfin yìí directly láìjọ pín ọmọ àti gbàgbé pé ń tọ́mọ̀ tó ti gbàgbé ọlọ́run ní ẹ̀sán tásán fún àwọn ẹni bẹ́ẹ̀ iná ìdáná aláàpòló bí i akínà Ọlọ́run ní àgbé àkínà òun ní àwọn covert nǹkan tí nǹkan tí a gbé nǹkan di ẹ́ bí ẹ̀mí wọn a kọfẹ̀ mi wọn a ní kéèkẹ́ mi wọn ní kó mọ́ rí ronú dáadáa mọ́ yẹ́rúfà ẹni tó ti ní herod tó ti gúrí fún òdodo tẹ́ bá ń káyà fún yóò ṣòro kó tó gbà tẹ́ bá ń lọ wájú yọ ma lọ ẹ̀yìn tẹ́ bá ń lọ ọ̀tún yọ ma lọ sí tẹ́ bá ń lọ wájú kò ní ẹ̀ẹ̀kẹ́ nígbà bí tí pé ó ti gọ́tà lẹ́yẹ ẹ̀sí mà ń tẹ́ sọ fún lánàá tún sọ fún lónìí tẹ́ sọ fún níjẹta lẹ́lẹ́ tún sọ so ẹmọ̀ rí sí kẹyọ kan ẹmọ̀ rí òun náà kọ́ ní tó ṣe ẹ̀mí ẹ̀ ti di ẹ̀mí ẹ̀ ti di ọlọ́run bá lásán àtàrà ti fi nǹkan tó ṣe jẹ́ńyà ẹni rẹ̀ gbọ́ òdodo mọ́ kò ní fi ronú kò dodo lọ́rọ̀ pé wà fi àdáyé ni wọ́n kọ̀rọ̀. wà fi àdáyé ni wọ́n kọ̀rọ̀. ọlọ́ba Allah subhanahu wa ó ní kẹ́kọ́ sí yẹn nìkan kọ́dà etí wọn gan a ti gbé èdìdí síbẹ̀ débi pé wọ́n kọ̀rọ̀ èyàn ní pé ó bá gbọ́ òdodo kò ní ṣe sí ẹ̀ láǹfààní látara nǹkan tó ti ṣe látara ìgbóríkó ní òdodo ọkàn rẹ̀ kò ní gbódodo yé mọ́ etí rẹ̀ kò ní gbódodo yé mọ́ ẹnu wa ó lè wọ́n sì wá àti tẹ́lù ní ogún ọgbọ́n ọgbọ́n ọdún bí ìgbà tí wọ́n ti ṣe kankan ni tẹ́rẹ́ tí tẹ́bá ti ń sàlàyé òdodo fún ẹ̀dìkáyà kan jọ onímọ̀ bá yín òfin ìgbà ìgbà ìgbà lọ́dọ̀ sọ tẹ bá rí ọjọ́ kejì ẹ̀rì báyà ní òṣìṣẹ́ lára rẹ̀ àgbákò yé ti ṣe nù amẹ́ríkà àgbákò yìí bá ti ṣe ẹ́ kẹ́ ẹ máa sọ sọ sọ sọ títí wá di ìgbé kọ́lá kẹfẹ́ káfún ìrònú òtí máa ti fi tẹ́fẹ́ já sí àmọ́ ṣe lílò kò sí ẹ̀rẹ̀ ṣe tán àti lò ọ̀yìn tó lóhun ọ̀dá sáàdì díẹ̀ lánàá tó bá tó dòní òtún mọ́bá ìjìyàn rẹ̀ nígbà tí èsì káfún rí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wá ní وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا الله أكبر sẹ́rí ẹni tí àwọn àgbápò ìbá ti ṣe ẹ máa rò pé ń gbọ́rọ̀ ní ọgbọ́ o tẹ́ẹ̀tàáyà fún tẹ́ẹ̀tàdís tàdís ẹ̀nà tó dé ẹlòmí ìgbẹ́ ń dáná àwọn àkíyèsí àwọn onímọ̀ ẹ tó bá jẹ́ ọ̀dọ̀ rẹ̀ á ah, ọyọ̀ kó ronú nígbà bá padà mọ́ reactions tí ó mọ̀ tọwọ́ rẹ̀ jáde á ah, ẹni káàrò tó yóò ronú lọ síbi òdodo nígbà tí àkíyèsí tó yí àwọn èrè òun náà kọ́ àwọn àgbákò tó ti ṣe ẹni rẹ̀ ti dìdàkúdà àgbákò tó ti ṣe etí rẹ̀ ti ẹni rẹ̀ òrùn ní mọ́ bẹ́ẹ̀ ni kí ògbódodo yé mọ́ ọlọ́ni tẹ́ bá tó wá ń pè wọ́n lọ síbi òdodo fálà ìyà dájú ìdàn àbàdà wà Ọlọ́run tẹ́ bá ń pè wọ́n lọ síbi òdodo, bá ó lè mọ̀nà láíláí, láíláí kò ní mọ̀nà. Wọ́n mọ̀ rìn gbẹ́yẹn lọ ní Ọlọ́run lábẹ̀ kọjọ kọmọjájọ́ kan nínú àwọn tí ọlọ́wọ́ bá ń fi ìròyìn kàn ẹ̀rọ́d ìsẹ́rí fún bí òdodo ọmọ ìyá mi nínú Islam a kò sẹ́ni tí kò lè ṣẹlẹ̀ sí àfẹni tí ọlọ́wọ́ bá bá kú yọ ọlọ́run lábẹ̀ ọjọ́ ọmọ òdodo hàn wá lódodo ọmọ ọ̀rọ̀ wá lọ́rọ̀ láti lè tẹ̀lé ọ̀rọ̀ alọ́rọ̀ láti lè máa jìnà sí bàjẹ́ ọlọ́yìn ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn gbogbo bí ó bá ti ń rí tèmi láti èsì ẹ̀ ó lè tèmi gbọ́ torí pé gbogbo ń tà ń kó gẹ́gẹ̀gẹ̀gẹ̀ yọ tán yóò kú wa kún tàbá ṣe tàbá ṣe yìí ṣe pàtàkì àwọn arùnú sí ẹ́ agbòdodo lọ́wọ́ a agbòdodo lọ́wọ́ b àwọn agbòdodo sí láǹfààní àmọ́tàbálà àgbà àìgbá rẹ̀ ní àwa náà ni ìyá rẹ̀ ń bẹ fún ìyá ìgbòdódó òun ní pé etí yóò di fi tìtọ́lọ́ yóò di sódòdó ìyá ìgbòdódó ẹ̀mí yóò lè tìtọ́lọ́ ọba kò ní bí ronú tọ́lọ́ ìyá ìgbòdódó bí a ń pèyàn lọ síbi òdodo bí a ń pèyàn lọ síbi ọ̀nà mà èyí onímọ̀nà láíláí àbí ọlọ́run ọba àbí ìbí rẹ̀

كثير نعم أوما كان الأدنى منهم التردد والتأمل والتفكير ó ní kò sí ìsí àbòsí àbòsí tó tóbi jù ẹ́ àbòsí tó tóbi jù òun ni àbòsí táwọn ọ̀tọ́wò dodo ẹ́ tí wọ́n ń ṣe àti yíyára wọn lọ sí bí ẹ̀rọ́d kágúrúkù níbi òdodo ní lẹ́yìn ìjàmbá jù kí wá ń lọ tán ààbò ah! tí wọ́n yí jọ ní lójú púpọ̀ bẹ́ẹ̀ náà ni àtàrọ́yò wàtà ámúlì wàtà kílì kárú òdodo lẹ́ ká máa fàkùnù ká máa ronú sí ká máa Ah, ọ̀dá tí bá tẹ̀ gbé wá wọ́n ò ní wọ àgbàlá wọn sọ́tọ̀ ọlọ́run wọ́n máa ronú àwọn èèyàn tí wò wọn ah, àwọn èèyàn rò pé kò sí kankan bílẹ̀ mọ́ ni ẹni tó lóun ń bíjà tó lóun ń sọ̀pọ̀tù lódò rí òun ń bíjà ẹ̀sìn òun sọ̀rọ̀ ẹ̀sìn ẹ́ kí wọ́n arò tó wá sọ káà ah, tó bá dáhùn báyìí òdódó ní o ẹ́ tó bá dáhùn pé ẹni tí nínú ẹ̀ẹ́sá àti màmá ìwúlé ti kú náà méjì ah. tó máa sọ pé ànábì ti tó máa lánàbì èkú kò sẹ́rì ọgbọ̀n ẹ̀lọ́mọ̀ bá ànábì ti kú ẹ̀rí bẹnu kùránì gan ok ìsá tó máa sọ pé kò sí kú àwọn èèyàn àwọn ẹni tí ń bá wọn ṣe fàǹfà yìí yóò rìn nìyàn gbọ́dọ̀ sókùlọ ẹ̀ká tẹ̀lé ni àbáláyé ọ̀dà àlàyé lọ́yẹ ká tẹ̀lé nígbà tí ò sí kankan lẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe làákà ìlú gbára lé tó lọ fẹ́ lọ sí yẹn jọ rẹ̀ sẹ́rẹ̀ ìmọ̀ tó yẹ kóró òkè gbogbo alámọ̀ sí sí sí alámọ̀ tẹ̀lẹ̀ tí mò ń sọ yìí nígbàtí competition wáyé láàrin ọ̀kan náà comparative àti kèfèrí kan tòun jù sí pé èwo ló bẹ láyé náà méjèèjì ni àwọn méjì ló ti kú olóhun dẹ̀ mọ̀ pé ìsọ Mariam kètì kú sáàdì ó nàbí nígbà yẹn àmọ́ tóun bá sọ yí pé kètì kú yóò rìn ní wọn aláàbàbà ẹni ní ètí ṣùtà àti pẹ̀lúdùdù kéèsè tí tí mo sùn ní lélẹ̀ kéèsè tí mo mì ní lélẹ̀ kéèsè tí tí ẹni tó fẹ́ gbódòdó dání lẹ́yìn ìṣe tí rọ́ọ̀ ọkàn mi nìyẹn wá láti fi lè ṣàlàyé nípa ike kìí ṣe bí tá a máa ń bẹ́ sí ní lórí ni pé àwọn èèyàn tí ń wò wá a fẹ́ gba ìlọ́dọ̀ àwọn èèyàn a gba ìlọ́dọ̀ àwọn èèyàn ọmọ ìyá mi jùlẹ̀ iyì àwọn èèyàn fi ilẹ̀ wá iyì ọlọ́run wà lọ́ọ̀dì ò ní níyì lọ́dọ̀ ọlọ́ba kọ tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ tó bá ń wá iyì àwọn èèyàn ò lè bá láíláí torí gbogbo ṣe ń ní ibì kan mọ̀ sẹ́bì kan yìí àmọ́ tó bá lọ bẹ̀rẹ̀ mú dodo ọmọ bẹ̀sẹ̀ lára àwọn tí tó ti ní iye wọn gbogbo àwọn tí wọ́n ṣubú rẹ̀ wọn ó tún máa lẹ́sàn ni ibi òdodo tó wà ọmọ alẹ́sàn lẹ̀ torí di eléyìí àìsí òdodo àìsí pamọ́ ibi tó dodo bá wà òdodo ti jó fún ara rẹ̀ ó ti tóbi di ara rẹ̀ nìkan òde wó dodo ẹni tó bá ṣe dodo àwọn ìkan wà wí nìyẹn a mùsùlùmí náà kọ́ ìmọ̀ òun ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gbélé lórí ìsì pẹ̀lú rọ tó إن المؤمن لا يكذب إن المؤمن لا يكذب فيستحي من ربه كلما ذكر ذنبه نعم فهل فهل كان المسلم قريب ما يفعله إلا حين يهون عليه wọ́n ní a nínú kọ ọlọ́run mú mi ní òdodo láyò fẹ́ níjọ́ mi mú mi ní ìdí mistake ẹlòmíràn ti mistake eh, àní afá wọn jẹ́ pé ara wọn wọ́n dẹ̀ sọ báyìí pé wọ́n lànà bí ọlọ́run ọba ní àlẹ́sìn ká sọ ní fún pípín ọmọ ìpèsè ọlọ́run bá ló ní ẹ́ alìmọ̀sùnú àwọn ànábì ọlọ́run bá ní ẹ̀ àwọn mọ̀láíkà ní ẹ̀ ṣẹlẹ̀ àwọn ẹ̀dá yòókù òmìnì lè ṣe ní sékì jọmí yóò wá ti ju ọlọ́run gbogbo àti bá tí rántí ẹ̀ṣẹ̀ yóò máa wú rẹ̀ ní kí á ah, òun sí dátó tí kò kí gbàgbé àwọn ẹ̀ṣẹ̀ fún tó wù ṣe ààyọ́ gbàgbé kò kí ò lè rántí àyàtùgbà tí wàhálà rẹ̀ bá dé bá tí ìyà rẹ̀ bá ń jẹ́ àpàdà pé ìyà àìgbọ́rọ̀ sọ́dọ̀ ọba òun ní jẹun lọ́wọ́ inú àwọn ìtàwọn náà ti fàbálájá ayá yìí ادعوا إلى الله تعالى واستمر على ذلك ما تقول شو قد الله ما هو بابلون نعم واعلم ان الهدى قلوبا نعم متفتحه مستعده للتلقي الله اكبر sórí ìwọ tó fẹ́ sòdodo máa tètè lọ sójú ọ̀nà tọ́lọ́wọ̀n bá rẹ̀ máa bá bẹ̀ lọ lọ́mọ yìí pé àwọn ẹ̀mí kan bẹ ọlọ́run ọba ti sí ó ti ó fún wọn ó sí wọn lẹ̀ wọ́n ti gbáradì láti gbọ́ òdodo wọlé bákan náà wọ́n lè dọ̀lá ayọ̀. wọ́n lè dọ̀lá ayọ̀ lóhùn bẹ́ẹ̀ ni akọ̀tà nínú ìgbà. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí kan bẹ ẹ́ àwọn wà fún ànú ni.

yóò ti tó ẹ tó rẹ tó wá fẹ́ gbà tọ́ alhamdulillah ọlọ́run ní kí wọ́n gbà alhamdulillah àwọn tí gbà wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn ọ̀gbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ó ti tó ẹ tó tí wọ́n ti ẹ̀rú dodo gbé kalẹ̀ ó dẹ̀ rí ti ṣàlàyé ọ̀nà mọ̀ fáwọn èèyàn tọ́ dára lọ́lọ́run ọba àmọ́ lọ́mọ ètò kò ní burúburú káwọn kan mọ́ gbọ́ àwọn èèyàn gbọ́ torí pé àwọn ìlòmíì náà fẹ́ ti tọ́lọ́run kìí ṣe gbogbo èèyàn ló fi kọ́ sí ikún ló fi kọ́ sí ọtí àìgbọ́ sí òdòdó yẹn nínú mélòó ẹni tí ń bàjẹ́ níbi tó fi máa fi ṣe dáadáa lọ́la àmọ́ tí wọ́n bá ti dákẹ́ yóò gbá ọlọ́jẹ́ mélòó sábàbí tọ́lọ́ bá lóun sábàbí ìbá rántí hadith tani bí sọ fún hàn ìbẹ̀rẹ̀ àdìsọ́ ìbẹ̀rẹ̀ ọ̀gbàrán ti pé kọ́lọ̀ ń sọ ẹnìkan mọ̀nà látàwọ́ rẹ̀ ó lóore fọ́ ju umuru náà ju ràǹkúnmí pupa lọ èyí tó ga jù nínú dúkìá tí wọ́n ti ń gbà yẹn bẹ́ẹ̀ náà ní tí ìbá mẹ́nà látọwọ́ wa a ní ẹ̀sàn ìtẹ̀lé tọ́lọ́ọ̀bá tó mẹ́bá ń ṣe lọ láàbí ní kákẹ̀ àtòrí ẹni tí ọlọ́ọ̀bá lọ́wọ́ àtàlábà mọ́nà àtàbáníká náà gbọ́ ti tàwọn tí ó mọ̀ kọ́ di wa tí ó mọ̀ sọ̀rọ̀ sí wa tí ó mọ̀ tẹ́lẹ̀ ní wa tí ó ẹ́ àní sí tọ́lọ́ọ̀bá ọmọ ìyá mi ní Islam pẹ̀lú mọ̀tọ́ ọmọ àwọn wọ́n lè máa fún àwọn ọmọ ìṣẹ́ tọ́lọ́ọ̀bá ilé ń tọ́ ọmọ náà mọ́kànjá ìrẹ́dé ẹ̀yìn tó ọmọ mọ́sọ̀pọ̀ ọmọ nítorí tó mọ́sọ̀pọ̀ tó lọ́fà ìmọ̀tàn fáwọn ènìyàn jẹ́ máa láàánú wọn mọ́sí pèlè wọn torí pé wàrọ̀ kó kalùbọ̀ kó rọ̀dọ̀ ọ̀rọ̀ موعد لن الله سبحانه وتعالى nísọ fánilá Muhammad sallallahu alaihi wasallam wípé ilẹ̀ ànábì wa rabbuka olúwa rẹ̀ ẹ́ ọba yìí al-Ghafur òun lọ́lọ́wọ́n ọba aláforíjì ọba aláforíjì lọ́wọ́ ọba ọba tó yẹ pé àforíjì rẹ̀ púpọ̀ alùpùpùrù ìdùnnúbi ẹ̀dáàdì ní àṣà ìdí ọba tí wọ́n forí jí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá ronú bí wàdà ní ọba tó yẹ pé rahmatuhu wasa àti kúlàṣẹ́ àánú ọlọ́run ọba gbogbo nǹkan ló gbà láàyè ló fi sọ pé wa rabbukal ghafuru dhu rahma ọba aláàánú lòun tún jẹ́ bóun ti jẹ́ ní tí máa ń sàforíjì nítorí wọn máa ń sàánú àwọn èèyàn ọmọ yọwá fún nínú àánú rẹ̀ ọlọ́ni láwùyọ àkídòhun bí ma kákàbù àjíjẹlẹ̀ láhùn láàbẹ̀ẹ́bẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní a tó bá jọ ẹ́ eh? kájúkú wọn jẹ wọ́n yàtọ̀ fún tí wọ́n bá ṣe ní àtàyè ìlú wọn bá ti jẹ wọ́n níyà àmọ́ ọlọ́run bá halimu rahim halim rahim onísùúrù lọ́lọ́run bá wa aláàánú lọ́lọ́run bá wa tó bá tún yóò tún lọ́yà lára fún wa ìyà túùbù Allah kí wọ́n bẹ́ àwọn túbá kí wọ́n lè túbá nítù fún wọn ẹ́ yóò fún wọn nígbà láyé lọ́yà wọn lè tún olúgbéwàdà kí wọ́n lè rí kí ọlọ́wọ́n ọba ẹ́ Allah subhanahu wa ta'ala ó ní mẹ́lẹ́hùn mọ̀ بل لهم موعد لن يجدوا من دونه موئلا àmọ́ tó wá ti bá ṣe lọ wọn lára ìlú bá ti fẹ́ gba ìtúbà ọwọ́ wọn yìí alákòókò ta kò sí ẹ̀ fún wa a ẹtúbẹ̀ ìtúbà àkókò bá yẹn lọ a tó bá ṣe wọ́n láǹfààní tí bá túbá tí wọ́n bá dẹ̀ túbá Allah الله سبحانه وتعالى يقول وتلك وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا نعم الله سبحانه وتعالى ó jẹ́ kó yé wa wípé òun ọba láàánú lòun

ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها ما ترك على ظهرها من دابة الله سبحانه وتعالى قل إن ìjọba yẹ pé ká gbá wọn mú ká sì yà sí wọn ṣe jẹ wọn kíákíá ni a ti fa gbogbo wọn rẹ kò ní sẹ́ni kankan mọ́ kò ní sí dáàbò àkọ́kọ́ mọ́ èèyàn kankan rẹ kò kò ní sí kankan mọ́ lórí ayé gbogbo wọn á ti pa wọn mọ́ kan ẹni pé wọ́n ń sáwọn ẹni jẹ́ mi pé ọlọ́run bó ní sùúrù wúlò tí ìbáyọ̀ kó ṣe sùúrù owó ẹni yìí ni kápẹ́ mi ni ọlọ́run ní owó òfin yẹn bá wa lórí yẹn náà wà àmọ́ òun òfin yẹn òfin bá wa lórí ọlọ́run sọ mọ́ òfin sọ́tò rà á ti pé wa inna rabbaka ladu maghfirah وَإِنَّ ربك لهو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب الله سبحانه وتعالى ní olúwa rẹ̀ ọba aláforíjì ni o tí mẹ́ ń sàmójútó fáwọn ènìyàn lórí àbòsí tẹ́ bá ṣe ọba rẹ̀ yìí nẹ́jẹ̀ ní ọba tó lè tí wọ́n sí àjẹ́ nígbà jáàrùn tẹ́rí àrọ̀já ìran kàánú ọlọ́run a ní bí ó borí al-khawf min Allah ìbẹ̀rù ọlọ́run a máa bẹ̀rù ọlọ́run a lè máa ọ̀rọ̀ kàkí ọlọ́run ọba àwọn afá ní pé a máa jú méjì ní ìbọn tí wọ́n sì tí bẹ̀rù bá pọ̀ jù á di dáadáa ìgbàjẹ́ràn kẹ̀kẹ́ ọlọ́run yóò dẹ̀ tún bẹ̀rù ìyà Allah subhanahu wa ta'ala ọlọ́wà sọ níbi tí a fi kọ́lé ìrìnà ní pé wà tí ní kalẹ̀ kúrọ ahìnlẹ̀kìnáhùn ọlọ́ ní àwọn tó ti lọ nínú àwọn ìlú yẹn wọ̀lùkùrú nìlọ̀kọ̀ọ́díyà àwọn centuries àwọn ìlú tó náà ti ní pẹ́kọ̀ wáyé bífọ́ anẹ́dà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ni àpàwọn rẹ̀ ìsára ti kòkòrò ilé ìmọ̀ ìpèfèrí tí wọ́n ṣe ìtakùtọ̀ lọ́wọ́ bá tí wọ́n ṣe ìjòjì ká pa wọ́n rẹ̀ nígbà tí wọ́n sábù sí ìyẹn ní pé àbòsí máa ń dúgùn parun ni lẹ́rí pé aṣọ ní ijó ní ìgbà pé tí máa ń fa báràkà tí máa ń fa ìkẹ́ ọlọ́run kọ́lọ́ máa tàbí òkè sọ àgbáríkà rẹ̀ kalẹ̀ ó máa mú àgbáríkà rẹ̀ jáde fún yàn kí lápé al-iman báyé wàtàkùwà ìgbàgbọ́ àti ìdẹ̀rọ ọlọ́run dáadáa ولو أن أهل القرى لفتحنا عليهم بركات من السماء والأرض الله الله سبحانه وتعالى ó ní tó wáyé fáwọn aráàlú yẹn bá ní ìgbàgbọ́ ni ọlọ́lá sí àgbàríkà fún orí tí è dá albarakatu alkhairu dáìm dawam alkhairu orí tí ó ma lọ bẹ́ẹ̀ tí ó ma lọ bẹ́ẹ̀ tí ó ní dáwọ́ ọlọ́lá sí fún aláti sàn á wọ́n ti tọ́lọ́wọ́n bá wọ́n ti nà sí tọ́lọ́wọ́n bá kọ̀ọ̀kan ní kọ̀kọ́ wọn àti ní gbangba wọn wọ́n wá nígbàgbọ́ ọlọ́run ni a tó lẹ́sọ̀ àgbàríkà kalẹ̀ fún wọn náà ọlọ́run bá lásán àtàlà mú ilé ìwà lẹ́sàn dáadáa tí ẹ bá ṣe ìgbàgbọ́ àti ìbẹ̀rù ọlọ́run ọlọ́run mú ti sí àgbàríkà fún wọn ara sábà tí tọ́lọ́run tó ń jogún orí kí èdúwọ́ kí èdúó fún ni ìgbàgbọ́ sọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ọba ya kìkìrí wà sí lẹ́kàlùkùrọ́ وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمسجدهم موعدا الله سبحانه وتعالى أني ìlú yẹn ní àwọn ìjọ tó ti síwájú ẹ̀yìn ọlọ́ni apá nígbà tí wọ́n ya kìfìrí tí wọ́n ya aláìmọ̀rí tí wọ́n ya alábòsí àwọn fi àti ìkáwọ́rún ni àti gbèdékèsí fún wa àti gbèdékèsí fún wa ọlọ́bà bá sọ ọ́nà dání gbèdékèsí àti ti fún ẹni a bẹ́ẹ̀ ni kò ní dínkù ní òdè ní lékún a nítorí kí ni gbé wọ́n ya tuntun ní sọ́lọ́ ọba wọ́n ya alábòsí abẹ́lọ́bà bá sùhánà tààlà ìtí aṣọ ìyá àti ìtí ní agbóyìn ọlọ́bà kò tí kó wúlò fún aláyé àti ní àkàyàmà abẹ́lọ́bà bá sùhánà tààlà kí ọlọ́bà bá sùhánà tààlà kò tí sọ́kájọ wa bẹ́ẹ̀ lámà pàdé lórí tẹ̀sílẹ̀ ní ìjọ mọ́ndé ọlá insha Allah ta'ala a ní lẹ́kṣọ̀ ní àárọ̀ abẹ́lọ́bà bá sùhánà tààlà kí ọlọ́bà kọjọ gbogbo tẹ́ra kí táwáyé ọgbà ní ìjọ والأموات وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم وسبحانه على موضع حمد ما شاء الله لا إله إلا أنت أسرق وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته